tẹ̀kún àti tẹ̀kún àwọn tèmi ní sábò láfihàn wá dé pàṣẹkẹ òkè ìléwó kótópó kótóró ìbẹ̀rẹ̀ kò dán sófin ìdání kólóbó ọlọ́run ṣògóńkọ́ òkè làǹdọ́rọ̀ títí lọ́dọ́ bá ń tokùn a máa rí mọ́tò kọ́sọ́ òṣèlè àbí oníníkù tọ́jà. òkèjì gbòmó kíyàn àgókò àtàgọ́pà ìjábà gbogbo ẹ̀gbá pátápátá onílé pé lálejò àṣeyí àṣàmọ́dún ṣe anywhere me go no place like my home wanna let you know say I love you. Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. ó kilẹ̀ falafala. ìdẹ́gbẹ̀dẹ́ rédíò. gbọ́ ṣe tó ṣe ti bí ìfúfà. filẹ̀. fresh one oh seven point nine fm. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. iléeṣẹ́ rédíò kan bẹ́ẹ̀ nílùú Ẹ̀gbá wa ẹ̀gbá wa. Fresh FM lórúkọ rẹ̀ ń jẹ́. Bẹ́ẹ̀ni. Ó lẹ́nu ó tàwọn yòókù sí irú ẹ̀ gan ni. Ó lẹ́nu ó tàwọn yòókù. Ọmọ ń bá yá ìjà Ṣàngó lóní sáárá. Fresh FM jẹ́ ní kó máa lómi. Fẹ̀mú kọ́ máa dà kọrin kọrin. Tó bá jẹ́ tẹ̀ tó tó kọ́ ni lọ́gbọ́n àwẹ̀ o. Orin ẹgbẹ́ dunu tó jẹ́ ti ń gbèsè gan ni. Oh! Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tó lẹ́jà ń bàtàn ni. Bẹ́ẹ̀ni o. Màá sọ tẹ́lẹ̀ ṣèyí tó ṣe lókùnrin gbogbo ohun bàbá ṣe là ó ròyìn. ṣèyí tó ṣe bí yókùnrin lè fọmọ. ohun bàbá ṣe là ó ròyìn o. ṣèyí tó ṣe bí yókùnrin lè fọmọ. ohun bàbá ṣe là ó ròyìn. ṣèyí tó ṣe bí yókùnrin lè fọmọ. mo tún gbàgbọ́n ńlá àdesọ̀mọ́rí tèwé tá a gbà bó tún gbà pé ńlá àdé sànmọ́rí tèwé tá a gbà o orin tuntun ti déjọ ọmọ mi ẹ tẹ́tí o odù kọ́kọ́ orí àtẹ odù yìí ẹ wá gbọ́ orin tuntun. tìmúndí àtàdé bá o gbogbo ẹ̀yìn ọ̀sọ́rọ̀ ọlọ́mọge gbogbo báyìí sí lọ́mọdé pẹ̀lú alàgbà o olù tuntun tó dé o láti fújì ṣe ń bá àtòdò tí mo tún gbédè o. ọlọ́ládé òwúrọ̀ la máa wà àyíndá ogun òwúrọ̀ la máa wà o jálẹ̀ ó sọ wájú òwúrọ̀ lọ ẹ ṣáàmì o má jẹ́ aláàfin sàkàn ìyànṣọ́ láyé gbogbo wa o. ọjọ́ sí bàbá mi làkùkọ ọkọ o àlàmúwádé adìyẹ kúkúrúkú àbíwé pípọ́n o àbíwé gàgàrà tó bá òwúrọ̀ ẹsẹ̀ mẹ́rin. kálá adìyẹ fún gbogbo ayé kọ́gbọ́ o. adéyìnmí kàmí àyíndé owó ọlọ́lá tèmi ẹ̀sìn kì ṣàlàyé fún wa bàbá amúdá. àkùkọ bàbá mi jí mò ń sọ ò tó ń fẹsẹ̀ mẹ́rin o lọ́jọ́ òwúrọ̀ kẹwàá gbọ́ o. ìyẹn nígbà tá a dáyé táwọn fọwọ́ pẹ̀lẹ́sẹ̀ ra o ní kékeré. tó bá dọ̀wọ́ ọ̀sán o ẹsẹ̀ méjì tó fi ń rìnà ìyẹn nígbà tá a bá dìbò yìí sí o tá ń rìn káàkiri káyé o. rẹ ni mo bẹ̀ aláwùrà ọba má jẹ́ ń tẹ̀ pa ìlówó lọ́wọ́ o ọba má jẹ́ ń tẹ̀ pa ìníláàrí o káàlẹ̀ sàn wájú rọ̀ lọ́wọ́ láyé gbogbo wa. ẹ̀bẹ̀ mo ń bẹ̀ lọ́wọ́ ọba tó láyé tán bá ń lówó ká bá wọn lówó tọ́ bá ń kọ́lé kọ́ bá wọn kọ́ abímọ̀lé wọn ní ti kú ẹ̀dá o ọmọ rere ní gbogbo ẹ̀yìn kú wa o. òwúrọ̀ làwà o síkìrú gbọdọ̀ mọ́ rẹ̀ àyílé. tọ́ bá ń gun mọ́tò tọ́ ti já láfẹ́ abidí gàgàrà lójú títì ọ̀bọ̀kúnlé ọ̀bọ̀kún òde royce àbí limousine bàálù tó ń fò lókè kò tọ́ sí gbogbo wa ẹni bá ń fẹ́ rú ẹ̀ kò ṣàní òwúrọ̀ làwà o síkìrú gùdù mọ́rin àyílé. ó ka àwọn ìyàwó àsìkò alẹ́ ìgbẹ́gẹ́ agúnlẹ̀yìn ju eléyìí funfun tó bá máa dúdú kó dún máa dán black and beauty ọmọ tó pawó tó bá máa pupa kórìíro kóso amọ́ lẹ́wà bí òkúrò amọ́ bí ọjọ́ yellow and pretty sànsàn bí owó olójú àrédè olójú àbò tó fi ń dọkọ̀ lọ́rùn nínú ilé o. òwúrọ̀ làwà síkìrì kùsùn kọ́ ilé àyíké. ẹ̀mí gúngùn lọ́dẹ̀dẹ̀ kó wá ẹ̀ṣá mi àtàlábíyà tójó ń lo lórí. nínú mọ́nì nínú ọlá ńlá àtúbọ̀tán wa ọba jẹ́ ó dáa. ọba jẹ́ aláyé pẹ̀lú ọ̀run ọba tó láyé. jẹ́ ara lè jọ́ rànwọ́ tá a bá jáde láyé. rábànà àtà iná fìdùn níye. ọ́fíìlà ìhà àti yasànàta ẹ̀ṣà mi wá kí náà wà sábà náà rí. òwúrọ̀ làwọn títí rúgùdù mọ́rin ẹ̀ òwúrọ̀ la máa wà o. kọ̀sán wa ó sún wọn o. kálẹ̀ wa ó tóró ká má ṣe sábà ní ìgbẹ́yìn o. òwúrọ̀ la máa wà. dílé orin. gbogbo olórin tí o bá lè forí sọ wípé labalábá ó ṣubú làlábá làlábá bá làlábá ra o aṣọ funfun má funfun ní funfun kí funfun má o lè funfun ní funfun kí funfun jù kò lè bá wà débi odù délé orin gbé ń ti ẹ̀ níyàtọ̀ o. tìlù gbé ń ṣáàtì ẹ̀ níyàtọ̀. tòun gbé ń ṣáàtì ẹ̀ níyàtọ̀ gédéǹgbé tí gbogbo wọn sì ní ìtumọ̀ tó bára mu. torí gbé ń jà yòó torí bí oyin torí gbé ń jà yòó tó lárinrin o. kí èmi kú yòó àsọ lòbítò tọmọdé rè àgbáre. bí alákọ̀bí àbí bí aládìsá o àsọ lòbítò tọmọdé rè àgbáre. bí alárẹ̀mú o padà mọ́ sí aṣọ lóbi tó ọmọdé rè é tẹ̀wọ́ àgbáre. bí alálàdé o abúlé sówó tó ń jẹ buhari aṣọ lóbi tó ọmọdé rè ilẹ̀ falafala. ìdẹ̀gbẹ̀dẹ̀ rédíò. gbọ́dọ̀ ṣì tó ṣe ti bí ìfúfà. fresh one oh seven point nine fm. lábẹ́ Olúmọ ó ṣe dáadáa gan-an. lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. Get ready for positive mental shift when you tune into Line Crossers program with Pastor Tola Udutola, Senior Pastor, Jesus Hells Baltimore, as we study and learn of God's Word together, becoming transformed by the light of His Word. Join us every Monday, 4.45 p.m., Wednesday, 9 a.m., and Friday, 7.30 p.m. on Fresh FM. You can also join our YouTube live streams every Saturday, 7.30 p.m. at Line Crossers or follow us on Facebook at Line Crossers, Instagram at Line Crossers TV and Twitter at Pastor Tola at Line Crossers. Moving your life forward. Eh, eh, tó ṣẹlẹ̀ a lọ wá akọ màálù gàgàrà méjì eh, epo pupa adìẹ ìbílẹ̀ ẹja ọsàn àti epo bẹntiró fifty litres a ó wá ṣàwọn ètò yẹn a ó máa wá wípé télélẹ̀ awo àfihàn kú fọyangí adíá fún apò gbẹ. ó tó. ṣètòrí omi borehole náà ni gbogbo kátikàti yìí baba landlord má jẹ́ kó lọ ní jìbìtì pé akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ ìyẹn onyx geoservices with advanced technology and precision geophysical equipment onyx geoservices àbá yín gbẹ́ borehole tó ń sun omi gidi ní báyìí ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ wà lórí geosurvey àti borehole gbígbẹ́ huge discount on drilling and geophysical survey onyx geoservices Automotive Services ò lẹ́lẹ́gbẹ́ ẹ kàn sí wa lónìí ládojúkọ mobile filling station oníkólóbó Abẹ́òkúta zero eight zero six eight nine zero five zero eight three zero eight zero six eight nine zero five zero eight three tàbí zero eight zero six. 234-1993 0806-234-1993 Promo runs till end of April 2022 Onyx Geo Services Water is Life our friend Oliver is what you call a man with a huge appetite. Gigantic, actually. And if there's one phrase we have come to know Oliver for, it is this More data, please. No matter what we offer him, more data, please. So, guess what we did? We heard Glow created new data plans for people like Oliver, and we got him exactly that. And guess what Oliver said? Eh, eh, excuse me, oh, please, is this all for me? Only me? Now, Oliver certainly has more than enough data. All thanks to the Glow Mega Data Plans. With the longer validity you get on Glow Mega Data Plans, you can work from home with ease, run your business better, download non-stop, stream music and movies endlessly, learn online, and share data with anyone. No worries. Get 225 gigabytes at 30,000 naira for 30 days, 425 gigabytes at 50,000 naira naira for 90 days and 1 terabyte at 100,000 naira for a year. Dial star 777 hash now to start enjoying these mega plans. Unlimited. iṣẹ́ agbára tún máa ṣẹlẹ̀ ní kejì ara kejì. ọlọ́run ayọ̀ lónìí. àkòrí ẹ̀ nítorí tí kò sí ohun ọlọ́run lè ṣe ohun tó ti sọ̀rọ̀ tìlù lórí ẹ̀ máa gbé bọ̀ wá pàdé ọlọ́run ayọ̀ babalọ́lá o nípasẹ̀ ìdí ẹ̀ lórí pastor Friday Anderson assistant camp coordinator professor olúwalọ camp coordinator kejì arákejì prophet sikaya ọ̀làdèjì CAC general evangelist wadua pastor S. ọ̀làdélé CAC president wadua general super fún ìjọ CAC pásítọ̀ EO Adéjọbí pẹ̀lú àwọn olórí ẹ̀mí bíi Yẹmi Adéọlá Tẹ̀mí Tọ́pẹ́ Àrẹ̀mú Olúdáre Sarah Praise Ìlàjà Akíntúndé Ọlọ́run sọ bẹ́ẹ̀ wákàtí wákàtí nínú àdúrà yóò máa jò látọjọ́ Wednesday thirteen The Friday fifteen April bẹ́ẹ̀ la yóò sì tún wà láti rí Ọlọ́run nínú ayé àwọn wòlíì rẹ̀ Babalọlá Memorial International Miracle Congress ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun la ó ti pàdé fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. omi tuntun ti ru ẹja tuntun wà nù odò ẹ tún máa gbọ́. ẹja mi àbàbà jìbọ̀ ẹja náà máa bàbà jìbọ̀ ààyè wàwòrán wa bí kìíní ọ̀hún ájì àyìnlá ń gbọ́rin dúró adéwọlé àyàn adéwọlé ìlú olùlù tó faraye nù. ẹjẹ náà ni àbá máa jí bọ. ni àbá máa jí bọ. ara yẹ wá wòran wọn bí kìíní ọ̀rẹ́ ọmọ wúrà mọ́tò ní la fẹ́ wá o kì í jẹ́ mi fún tàlámọ́tò erin alájà tiwa ni. níbi tájà nàkú fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ oníbẹ̀ lọ́mẹ́ràn kò gbé ń jẹun. ìlà ọkọ fún sọ́tún. onílù wàlà ẹ ò gbọ́ ohun dáadáa wọlé ń wí. ẹ kò lójú títì yó lójú títì yó ní mọ́tò ń bọ̀. ó ti gbẹ́dọ̀ jídánù wàlà ó adéwọlé dé. ayé ẹ bá mi gbà tẹ́wọ́. fájì àyíká pẹ̀lú adéwọlé alùjọ pa ó. ohun mi ẹ farabalẹ̀. àgbàdì ò farabalẹ̀ afaragbẹ́gbá anigilájẹ́ ò ṣe bínú jì. àtirátẹ̀kù ẹ̀jẹ̀ kámi adéhà ní ìgbàdí tẹ́tù. ìlú àsìkò yìí gbogbo wa ní lójorí rẹ̀. ìlú àsìkò yìí gbogbo wa ní oṣooṣì rẹ̀. ọ̀kájọ́lá. àyìnlá padà dọ́mọ tuntun o adéwọlé padà dọ́mọ tuntun o àyìnlá padà dọ́mọ rẹ adéwọlé ń gbé mi mi jó láyé ń àdìdá tá a bá rọ́mọ tuntun adarí ọ̀ o àyìnlá padà dọ́mọ tuntun. àyìnlá padà dọ́mọ tuntun o adéwálé padà dọ́mọ tuntun. àyìnlá padà dọ́mọ tuntun o adéwálé padà. dọ̀rí o àyìnlá tààrà lọ́mọ tuntun wọn dọ̀rí o. àyìnlá tààrà lọ́mọ tuntun. ẹ jẹ́ ń ké sáwọn onítèmi àkọ́kọ́ láyé àyìnlá gbéjàpá ọba òṣoògùn ṣé mú ní ọgbàgbà tí ń gbára àdúgbò lọ́wọ́ ewu mo tún dé bí mo ṣe ń dé. awọ àdídáfẹ́ mọ̀ sí i mo kí ẹ o. ọba fún o bọ́jágún gbé ọba fún nítorí jòjú ìwọ lọ́tún jí gbé o. ayọ̀wò lójú àlá o ẹni kẹ́kì ò lè bá ẹ ò rí pé kú jẹ́ wọlé ọ̀la. nígbà tí kúráyọ̀. pa kí ló dé tó má má lékún lọ́wọ́. àrìnà tó lójú ọ̀la o ẹnì kejì ò lè bá a. ẹ ò ní ṣe ó lé ọ̀la. Alhaji Lásùn pamọ́ kí ẹ o bá a bá ṣe sùúrù ire akari. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. apá lára ìgúnpá ni iye kan bí ayé bá fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọ lọ́la tàbí bí o bá wà nípò àtàtà ayé ayé ọ sí tẹ̀rìntẹ̀rì. jẹ́ kí o dẹni tí ń rágò kí o rí bí ayé ti ń símú sí ọ ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra kí o kọ dáradára bí orí ọ̀pọ̀ ènìyàn bí wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rí ní ṣọ́ra kí o má ṣe fara wé wọn. nítorí pé ìyà ń pọ̀ fọ́mọ tí kò gbọ́n ẹkún bẹ fọmọ tí sákiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ lọ. iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ ni a fi ń di ẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé a tẹra mọ́ iṣẹ́ ni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì ní lẹ́sìn lè kàn bí o bá gbójúlé wọn jẹ́ tán ni mo sọ fún ọ ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni apá lára ìgúnpá ní kan bí ayé bá fẹ́ ọ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn á fẹ́ ọ lọ́la tàbí bí o bá wà ní ipò àjàgà ayé ayé ọ sí tẹ̀mítẹ̀mí ṣùgbọ́n jẹ́ kí o dẹni tí rágò kí o rí bí ayé ṣe ń símú sí ọ. ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra kí o kọ dáradára. bí orí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rín rí ṣọ́ra ṣọ́ra kí o má farawé wọn nítorí pé ìyà ń bọ̀ fún ọmọ tí kò gbọ́ ẹkún bẹ fọmọ tí ń sá kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ lọ. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ṣiṣẹ́ o ara mi bọ́ sétí o ó tọ́ ká wa múra iṣẹ́ potato, potato, Michelle. kẹ̀kẹ́ ká múra sí iṣẹ́ wa ẹ jẹ́ ká múra sí iṣẹ́ o síṣẹ́ o síṣẹ́ o síṣẹ́ síṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi lọ sétí o ó tọ́ ká ṣiṣẹ́ iṣẹ́ la fi ń tẹ́lẹ̀ nígbà ká kiri ìyá ń pọ̀ fọ́mọ tí ó pọ̀ ẹkún ń bẹ fọ́mọ tí ń sá kiri má fòwúrọ̀ ṣeré ọmọ mi múra sẹ́kọ̀ọ́ rẹ ó yẹ ká múra sí iṣẹ́ wa ẹ ká. tẹra mọ́ ṣẹ̀rẹ̀ ó tẹra mọ́ tẹra mọ́ ṣẹ̀rẹ̀ tẹra mọ́ tẹra mọ́ ṣẹ̀rẹ̀ ó jàre o tẹra mọ́ ṣẹ̀rẹ̀ tẹra mọ́ iṣẹ́ ló kù ṣẹ́ òun ara mi tẹra mọ́ tẹra mọ́ ṣẹ̀rẹ̀ o iṣẹ́ ló kù ṣẹ́ òun ara tẹra mọ́ tẹra mọ́ ṣẹ̀rẹ̀ báwo rẹ ní gbẹ́kẹ̀lé káṣá tẹra mọ́ ṣàjẹra wọn ń ṣẹ tí bàbá jiyàn lówó lọ́wọ́ ó ṣàjẹra wọn jẹra mọ́ ṣẹrẹ jẹra mọ́ ṣẹrẹ ó jàre o jẹra mọ́ ṣẹrẹ ó jàre o jẹra mọ́ ṣẹrẹ ó jàre o jẹra mọ́ ṣẹrẹ ọ̀rẹ́ iṣẹ́ lóògùn iṣẹ́ òun arábìjẹra mọ́ jẹra mọ́ ṣẹrẹ o. Shelungu, Shelmara, Jeraba, Fresh one note seven point nine FM lábẹ́ Olúmọ. Wọ́n ń gbọ́ lókè lálá. Ẹ̀gbá nílùú Abẹ́òkúta. Some people go just promise you berekete, but they go only fit give you bear. Some no go fit do pass bere. If dem too try sef, eh, some fit struggle give you bereke. Hmm, but you see glow, eh? um, dem no go just give you berekete. They hmm, go even give you berekete plus plus join sef. Yes, so oh. when new and existing Glow users enter Glow Bracket Plus Plus, they will begin enjoy 100 Naira MB bonus data on top every first recharge of the month, another 60 MB bonus on top every other recharge of the month, and another 400% call time bonus. And if you be new Glow subscriber encore, now 1000 Naira bonus credits then go first take knock you welcome on top all the recharge them. This one pass all four. now four, four. This one now the Plus. Just dial star 777 hash or activate activate new Glow SIM. Make yourself fit get joy on top your unlimited value. Waiting for Glow Berekete Plus Plus. Glow Joy Unlimited. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó Fala fàlàfàlà. Good morning, star. bàbá mi wọ́n ní ń pe katapila eyín mẹ́ta fò ṣánlẹ̀ bóso òyìnbó títí mo gba sáfìrì kéètì ajé kò lá ṣe díẹ̀ lábẹ́ ṣe. good morning. má jẹ́ kó láṣẹ tiẹ̀ láti ṣe. Ayer por la fàlà. Easter retreat twenty twenty two wọlé dé àkókò tó ti tó láti kórajọpọ̀ fún ìpàdé àjíǹde jésù ti ọdún yìí bíbélì wípé ó ti dára ó sì ti dùn fún àwọn ará láti máa jùmọ̀ gbégbọ́ ìpàgọ́ àjíǹde ti ọdún yìí yóò kẹ́ màmá nítorí ẹ̀ka ìjọ wa ní abẹ́òkúta àti agbègbè rẹ̀ ni yóò darapọ̀ ní orí ilẹ̀ ìpàgọ́ wa miracle land abúlé bòjẹ́ ọ̀bà abẹ́òkúta ogun ni ní ọlọ́run ṣe pé àkórí ìpàgọ́ ti ọdún yìí ni ètò àti àwọn ohun tí ó jẹ ọlọ́run lógún plans and priorities of God gbogbo ètò yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ friday fifteenth april twenty twenty two ní agogo mẹ́rin ọ̀sán four pm yóò sì parí ní sunday seventeenth april twenty twenty two ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ló ti gbáradì láti ṣiṣẹ́ ìránṣẹ́ wàásù àti láti gbàdúrà fún gbogbo àwọn olùkópa ìdè yóò di jíjá aláìsàn yóò gba ìwòsàn àgàn yóò di ọlọ́mọ gbogbo wa la ó gbé gbá ọpẹ́ lẹ́ẹ̀kan sí ìpàgọ́ yóò wáyé láti ọjọ́ good friday fifteen april títí di easter sunday seventeenth april twenty twenty twenty two ìjọ bible life holidays ministry abẹ́òkúta ló ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ bishop anthony abiodun mayogbó ni olùdásílẹ̀ pastor adele adeoye ni olùgbàlejò fún àlàyé síwájú sí ẹ pè zero eight zero sixty six seventy eight six seven seven three zero eight zero six six seven eight six seven seven three jésù retí rẹ̀. ẹgbẹ́ yeye. thirty twenty. mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta. sọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn yéyé. tún. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò Ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó fridge generator smartphones smartwatch watch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. National Lottery Regulatory Commission fọwọ́ sí i. testimony prayer mountain kò tó kó Abẹ́òkúta ó tún ti yá ní sweet sensation ó kí roundabout òkèlè wọ Abẹ́òkúta. bẹ́ẹ̀ ni o on the nine on the sixteen on the twenty three àti sátidé on the thirty nínú oṣù kẹrin ọdún yìí ìpàdé àdúrà tá a pa kórí ẹ̀ ní time of freedom àkókò òmìnira ó máa wáyé ní sweet sensation o bí grand about òkè ilé wa bẹ́ẹ̀ òkúta láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí aago mọ́kànlá àárọ̀ ní sátidé márààrún five prophetic saturdays in april àkókò òmìnira kúrò nínú gbogbo àjàgà ayé tó bá di friday april fifteen ọjọ́ yẹn ló bọ́ sọ́jọ́ ìbí irun sí ọlọ́run aláyé prọfẹ̀tà kàdé adéọlá bàbá ó lárinrin bọ̀ pẹ̀lú ìgòròrò tó máa fi gbàdúrà. ọlọ́run orí òkè testimony prayer mountain kò tó ó máa jẹ́rìí ara ẹ̀. ó bí tó kéde wá gbà wípé Jésù lolúwa. From the rock city of Nigeria. Rock, rock city of Nigeria. This is Fresh 107.9. seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. fresh one no oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. yorùbá ní pírí ló. yorùbá ní pírí lologójì a kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ ọlákúnlé fásùgbà ló kọ mi o ẹ tún jẹ́ àjọ ṣàjọrò àlàáfíà díẹ̀ náà àjọ av speciality ló ṣàgbékalẹ̀ ètò yìí aṣojú ẹ bá ń káwọn èèyàn káàbọ̀ sórí ètò ẹ kú ilé gbogbo wa o orúkọ tèmi ni ayọ̀dèjì láti iléeṣẹ́ av speciality. tó lórí ọ̀rọ̀ gbígbáyé gbádùn wíwà lálàáfíà kí ni tí àjọ yín tí wọ́n rí kí sì ni tí àjọ yín tó ní fún àwọn èèyàn lásìkò yìí. ẹ ṣe olóòtú ìwádìí fi yé wa pé èyí tó pọ̀jù nínú àìsàn tó ń kojú àwọn ènìyàn láwùjọ ló ń tara oúnjẹ tí wọ́n ń jẹ àti ohun tí wọ́n mu wọlé sí wa lára ó sì ní irúfẹ́ oúnjẹ tí ó bá ẹnìkọ̀ọ̀kan lára mu ìdí ni tí a gbọ́dọ̀ fi tẹ̀lé àwọn ìlànà tí àwọn onímọ̀ ìlera ń là kalẹ̀ lórí ọ̀rọ̀ oúnjẹ àti ohun tí a mu fún àlàáfíà wa ọ̀pọ̀lọpọ̀ gan ni kò mọ àwọn ìgbésẹ̀ tí a lè gbé láti fi ran ìfúnpá wa lọ́wọ́ àti ìgbésí ayé tí wọ́n lè gbé láti fi ran iṣan àti egungun ara lọ́wọ́ ó burú púpọ̀ pé níṣe ni àwọn kan máa ń kó oògùn jẹ bí ó ṣe wù wọ́n nígbàkigbà tí wọ́n bá kíyèsí àpẹẹrẹ àìsàn ní àgọ́ ara wọn tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ fún àpẹẹrẹ ẹni tí ó ní ìmọ̀lára pé ibì kan ń dun òun tàbí àwọn ọkùnrin tí wọn ò lè tẹ́ ìyàwó wọn lọ́rùn bí wọ́n ti fẹ́ tàbí àwọn tí wọ́n ní ìdádúró ọmọ bíbí àyẹ̀wò ṣíṣe ṣe pàtàkì láti mọ àwọn nǹkan tí ó ń fa àìsàn àti láti mọ ìgbésẹ̀ tó kàn ìwádìí tún fi yé wa pé nígbà mìíràn ìdọ̀tí lè dènà ẹ̀jẹ̀ láti ṣàn bó ṣe yẹ ó sì lè fa àìsàn bíi rọpárọsẹ̀ àti àìsàn àìríoorun ó sì lè máa ṣèyàn bíi pé nǹkan rìn káàkiri ara tàbí ara ń ta ènìyàn bí a bá dẹ̀ ṣe ń dàgbà ó lè ti máa rẹ àwọn ẹ̀yà ara wa ní àwọn àgbàlagbà nígbà míì yóò máa pariwo àrùn ojú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtòṣe bábánbárí ni pé àìsàn lè máa bá ènìyàn jà ní arábì kan kí ó sì máa fi ara pamọ́ sí ẹ̀yà bìmíràn tó jẹ́ pé tí a bá ń lògùn sí àwọn ibi tí a ti ń rí àmì àìsàn a lè má rí yàtọ̀ tó dájú ìwádìí àti àyẹ̀wò ara ṣe pàtàkì fún wa. ó ti tó ọdún mẹ́rin báyìí tí iléeṣẹ́ av speciality ti ń gbìyànjú fún àwọn aráàlú a sì ti rí àìmọye àwọn ènìyàn tí wọ́n ti mọ àṣírí ohun tí ó ń fa ìlera àti ọ̀nà tí wọ́n lè fi mú balẹ̀ tí inú wọn sì ń dùn. ṣùgbọ́n ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí iléeṣẹ́ av speciality tún gbé ètò ìlera ọ̀fẹ́ kalẹ̀ tí yóò ran àwọn èèyàn lọ́wọ́ láti ọ̀fẹ́ a ó tún ṣe àyẹ̀wò láti mọ àwọn ibi tí ó kùn díẹ̀ káàtó ní àgọ́ ara wa ibi tí àìsàn sápamọ́ sí àwọn ẹ̀yà ara wa tí ó ti ń rẹ̀ àti èròjà tí a nílò láti fi gbé ìlera wa lárugẹ. kò tí tán òun fún àwọn tí ó wà ní ọjọ́ náà iléeṣẹ́ av speciality ti pèsè ọ̀nà láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìtọ́jú ara wọn. ìkíní nínú àwọn ìrànlọ́wọ́ yìí ni pé iléeṣẹ́ yóò fi àyè gba gbogbo wa láti lo irinṣẹ́ ìtọ́jú ìgbàlódé mẹ́wàá sí gbogbo ara wa láti fi dẹ́kun àìlera ní ọ̀fẹ́. ìkejì ni pé lára oògùn tí a lè lò sínú iléeṣẹ́ av speciality yóò fún wa nínú ẹ̀ lọ́fẹ̀ẹ́ tí a bá ti ń rà nínú ẹ̀ dé ojú àmì ibi tí iléeṣẹ́ pinnu láti fún wa gẹ́gẹ́ bí èsì àyẹ̀wò. àǹfààní yìí wà fún oṣù yìí nìkan àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn oúnjẹ tí ó bára wa mu ṣíṣe àyẹ̀wò láti mọ ibi tí àìsàn sápamọ́ sí lílo irinṣẹ́ ìtọ́jú ara mẹ́wàá lọ́fẹ̀ẹ́ rírí àwọn tó mọ̀ nípa ìlera fún àmọ̀ràn lọ́fẹ̀ẹ́ owó wọlé nìkan ni two thousand naira péré láti fi jẹ gbogbo àwọn àǹfààní yìí. gbogbo àwa tí à ń gbé ní abẹ́òkúta òṣèlè ọ̀dẹ́dá mòwe ṣàgám ìjẹ̀bú ìpẹ́rù àgọ́wòye wàásìnmi ìtorí ọ̀bádàoko ayétòrò ìmẹ̀kọ igbóọ̀rà èrúwà pápálàǹtó ifọ̀ sango àti gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ẹ bá wa pàdé ní ọjọ́ tuesday àti thursday ní ọ́fíìsì wa ní abẹ́òkúta ní ẹ̀gbẹ́ ilé epo ebenfem ní ìta ẹ̀kọ́ tí ẹ bá ti gbé taxi tó ń lọ sí ìta ẹ̀kọ́ ẹ bọ́lẹ̀ ní ilé epo ẹbẹ̀ fm ẹgbẹ́ ilé epo náà ní ọ́fíìsì wa wà. ètò yìí yóò bẹ̀rẹ̀ ní déédéé aago mẹ́jọ àárọ̀ first come first serve ní o kí ẹ tètè dé nọ́mbà tí ẹ lè pè ní o oh nine one two three two six four nine zero three lẹ́ẹ̀kan sí o oh nine one twenty three twenty six forty nine zero three àti ọkùnrin àti obìnrin àti àwa tí a ní arúgbó nílé ẹ bá wa pàdé ní ọ́fíìsì wa ní ẹgbẹ́ ilé epo ẹbẹ́ fẹ́mi ta ẹ̀kọ́ ní déédéé aago mẹ́jọ àárọ̀ ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí nọ́mbà tí ẹ lè pè lẹ́ẹ̀kan sí ni oh nine one twenty three twenty six forty nine zero three. tó ẹ àjọ av speciality kò ní jù bá ń lọ àlàáfíà wa ò sì ní di fíafíà nígbà kankan ire o. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine.